kọ́ríntì kínní orí kẹta ẹ̀yin ara n kò lè bá yín sọ̀rọ̀ bí ẹni tí ẹ̀mí bí kò ṣe bí ẹlẹ́ran ara àní gẹ́gẹ́ bí ọmọ ọwọ́ nínú Kristi wàrà ni mo ti fi ń bọ́ yín kì í ṣe oúnjẹ gidi nítorí nígbà náà ẹ kò ì tí ì lè jẹ oúnjẹ gidi àní títí di ìsinsìnyí ẹ kò ì tí ì lè jẹ ẹ. nítorí bí ẹlẹ́ran ara ni ẹ̀ ń hùwà síbẹ̀ nítorí níwọ̀n ìgbà tí owú jíjẹ àti ìjà bá wà láàrin yín ṣé kò wàá fi hàn pé bí ẹlẹ́ran ara àti ènìyàn kan lásán ni ẹ̀ ń hùwà nítorí nígbà tí ẹnìkan ń sọ pé ẹ̀yìn Paul ni òun wà tí ẹlòmíràn ń sọ pé ẹ̀yìn Àpólò ni òun wà ní tòun ó fi hàn pé bí ènìyàn kan lásán ni ẹ̀ ń hùwà nítorí ta ni Àpólò ta ni Pọ́ọ̀lù ṣe bí ìránṣẹ́ ni wọ́n tí ẹ ti pàṣẹ wọn di onígbàgbọ́ olúkúlùkù wọn jẹ́ iṣẹ́ tirẹ̀ bí Ọlọ́run ti rán an èmi gbin irúgbìn àpólò bomirin ohun tí mo gbìn ṣùgbọ́n Ọlọ́run ni ó mú kí ohun ọ̀gbìn dàgbà nítorí èyí kì í ṣe ẹni tí ń gbin nǹkan tàbí ẹni tí ń bomi rìn ín ni ó ṣe pàtàkì bí kò ṣe Ọlọ́run tí ó ń mú un dàgbà ọ̀kan ni ẹni tí ó ń gbin irúgbìn àti ẹni tí ó ń bomi rín nígbà tí ó bá yá ẹnì kọ̀ọ̀kan wọn yóò gba èrè tirẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ bá ti rí nítorí alábàáṣiṣẹ́pọ̀ ni wá lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin ni ọgbà Ọlọ́run tẹ́ḿpìlì Ọlọ́run sì nìyín. gẹ́gẹ́ bí ọ̀mọ̀lé tí ó mòye mo fi ìpìlẹ̀ lélẹ̀ nípa oore ọ̀fẹ́ tí Ọlọ́run fi fún mi ẹlòmíràn wá ń kọ́lé lé e lórí ṣùgbọ́n kí olúkúlùkù ṣọ́ra pẹ̀lú irú ohun tí ó ń mọ́ lé orí ìpìlẹ̀ yìí nítorí kò sí ìpìlẹ̀ kan tí ẹnìkan tún lè fi lélẹ̀ mọ́ yàtọ̀ sí èyí tí Ọlọ́run ti fi lélẹ̀ tí í ṣe Jésù Kristi ṣùgbọ́n bí ẹnikẹ́ni bá mọ wúrà tàbí fàdákà tàbí òkúta iyebíye tàbí igi tàbí koríko tàbí fùlùfùlù lé orí ìpìlẹ̀ yìí ìṣe olúkúlùkù yóò fara hàn kedere ní ọjọ́ ìdájọ́ nítorí iná ni yóò fi hàn iná ni a ó fi dán iṣẹ́ olúkúlùkù wò bí ohun tí ẹnikẹ́ni bá kọ́lé orí ìpìlẹ̀ yìí kò bá jóná olúwa rẹ̀ yóò gba èrè bí iṣẹ́ ẹnikẹ́ni bá jóná olúwa rẹ̀ yóò pòfo ṣùgbọ́n òun alára yóò là bí ó tilẹ̀ jẹ́ pé bí ẹni tí a fàyọ nínú iná ni àbí ẹ kò mọ̀ pé tẹ́ḿpìlì ọlọ́run ni yín ni àti pé ẹ̀mí ọlọ́run gbé inú yín bí ẹnikẹ́ni bá ba tẹ́ḿpìlì ọlọ́run jẹ́ ọlọ́run yóò pa òun náà run nítorí mímọ́ ni tẹ́ḿpìlì ọlọ́run ẹ̀yin náà sì ni tẹ́ḿpìlì ọlọ́run. kí ẹnikẹ́ni má ṣe tan ara rẹ̀ jẹ bí ẹnìkan nínú yín bá rò pé òun gbọ́n ọgbọ́n ti ayé yìí kí ó kara rẹ̀ sí òmùgọ̀ kí ó lè gbọ́n. nítorí agọ̀ ni ọgbọ́n ayé yìí lójú Ọlọ́run nítorí ó wà ní àkọsílẹ̀ pé ẹni tí ó mú àwọn ọlọ́gbọ́n nínú àrékérekè wọn níbòmíràn ó tún wí pé Olúwa mọ̀ pé asán ni èrò inú àwọn ọlọ́gbọ́n nítorí náà kí ẹnikẹ́ni má ṣe tìtorí ènìyàn gbéraga nítorí tiyín ni ohun gbogbo àti Paul ni àti Àpólò àti Pétérù àti ayé yìí àti ìyè àti ikú àti àwọn nǹkan ìsinsìnyí àti àwọn nǹkan àkókò tí ń bọ̀ tiyín ni ohun gbogbo ṣùgbọ́n ti Kristi niyín Kristi sì jẹ́ ti Ọlọ́run.